ètò bàbá ètò lẹ́sìn wà pẹ̀lú ọláyímíkà babs aka àtàbàtúbù the great abẹ́rẹ́ orin ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ àlejò mi lórí ètò tó ní evangelist gbẹ̀ngà sóyẹmí pariwayọ̀ tí wọ́n kọ orin tí púpọ̀ nù yín ti ń kọ tẹ́ ẹ ti fẹ́ kọ pánsọ́ọ̀sì yín ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà <laughs> àwọn gẹ́gẹ́ wọn gbà lálejò ẹ̀yin tí mo fún Eh? ṣé àtàbàtúbú mọ yẹn ogún ṣé mo máa lẹ́jọ́ ṣe. ọmọ Ìjẹ̀ṣà etí èrè. nínú iyán àti ìwọkàlẹ̀ wo ló dùn jù. gbogbo ẹ̀ ló dùn hmm? gbogbo ẹ̀ ló dùn hmm? gbogbo ẹ̀ ló dùn. gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ pé ẹ̀ ti ń kọrin atọ́dún mélòó torí kọ́lọ́hún tó lè fún yàn kọ́lọ́hún tó lè wá sí yàrá èèyàn tó fún yàn lórin èèyàn ti mọ̀ bọ́ lórin ní advert hundred years <laughs> ẹ má jà parọ́. kò tí ì tó but ní ọdún tó ń bọ̀ lágbára ọlọ́run mo máa pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti wà lórí orin kíkọ but fully ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mo ti wà lórí stage orin. pé ẹ̀ ń kọrin. fully. tẹ́ ń gbà tẹ́ ń gbọ́ tẹ́ sì ń kọ́ táyé ń gbà. lágbára ọlọ́run. àwọn ṣe eléyìí gangan ló dàbí pé agbọ́ níta tó yẹ pé tẹrú tó ọmọ ń kọ́ tó di ní tá a fi ń ṣàpọ́nlé ọlọ́run nílé ìjọsìn kí nìkan tó ṣẹlẹ̀ ẹ nígbà tí Ọlọ́run bá ń wò ń gbà mí tí ó bá rí ìlàkàkà ìbáṣepọ̀ òun àti ènìyàn ìlàkàkà onítọ̀hún àtòun Ọlọ́run tó bá ti rí wípé ó dáa á fún ní èrè hmm. tí kò ní làágùn lé lórí. èrè tí kò ní làágùn lé lórí. ó túmọ̀ sí pé téèyàn bá jólórin èèyàn láti máa ní ìlàkàkà pẹ̀lú Ọlọ́run ẹtù ẹtù tó bá ti ilakaka, ìfaradà hmm. ìforítì ìgbà àwẹ̀ àdúrà àti ìbáṣepọ̀ ìwà mímọ́ pẹ̀lú ọlọ́run hmm. ó ní ó ní òun ni ọlọ́run ti ń sun èrè fún ẹ̀dá hmm. ó sọ nínú ìwé Revelation ó ní ìwé ìfihàn ó lè mí bọ̀ kọ́kọ́ láti sun èrè fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ kì í ṣègbà tó di lóòótọ́ la máa fayé sílẹ̀ ṣùgbọ́n kì í ṣègbà tó bá tó dé ọ̀run àtayé yìí ló ti máa máa gbèrè ẹ lọ. so lára èrè tọ́lọ́run fún ẹ̀yin hmm, ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún pariwo ayọ̀ ẹ já wo orúkọ pariwo ayọ̀ kí ló bí orúkọ ẹ̀. ariwo ayọ̀ ariwo ayọ̀ ẹ ṣọ́ọ̀ṣì some years ọdún mélòó sẹ́yìn mo wà á bẹ̀ débi pé wọ́n máa ń transfer wọn pastor but kì í gé ọ̀rọ̀ yẹn kúrú wọ́n ṣàmú mi jáde ibi tí mo lọ ni ọlọ́run ti lo bàbá yẹn fún mi nípa òun rí ẹnìkan tó ń ó ní torí pásítọ̀ yẹn mú mi lọ bẹ̀ ni pé nǹkan tẹ̀lé òun ká ṣeré lọ bọ̀tí ńgbà tá a débẹ̀ ni pásítọ̀ yẹn wá sọ ni bàbá ta lọ bá wa wípé ah ó ní bóun ṣe ń gbàdúrà lọ́wọ́ nípò òun rí pé ẹnìkan kọrin ṣùgbọ́n ààrí onítọ̀hún ó náà wá ń fẹ̀mí wádìí pé tálẹ́ni tó ń kọrin tí ààrí yìí ó náà wá ah ó náà lọ sọ fún un pé ẹni tó tẹ̀lé ọmọ ẹ̀ yìí wá gangan ló ń kọrin tá ò rí ní ọdún náà sẹ́yìn bí mo ṣe wọ́n ṣe ṣe tán lọ́nà ah arákùnrin olúwa ní pé kó o máa jáde pé òun rán ẹ sí ìjọ láti lọ jókòó sí ibì kan mo rán ẹ sí gbogbo ayé. ayé àwọn akọrin tá a jọ ń kọrin ní gbẹ̀yẹ́gbẹ̀yẹ́ ibẹ̀ lọ́lọ́run ti wá jẹ́ kí àjọ kóra wa pọ̀ àjọ ń lọ káàkiri first àkọ́kọ́ ti máa kọ́kọ́ lọ orin ṣọ́ọ̀ṣì mo ti ń kàn yẹn ti pẹ́ ká máa lọ praise night ká máa lọ sọ́jí ká máa lọ ṣùgbọ́n first iṣẹ́ ti máa kọ́kọ́ gorí ẹ̀ pẹ̀rẹ́ wedding ni láti bẹ̀ ṣáà lọ́lọ́run ti ṣe àmì. Ah, lọ́lọ́run ti ṣe àmì. àmì. Ah, eh, mo rí i pé ọlọ́run ṣe àmì ó ṣe àmì nínú iṣẹ́ yìí ẹ má pààrọ̀ ẹ sọ pé ọlọ́run ti ṣe àmì sí tán kẹ́pà pé kò sí ọjọ́ kan lásán lọ́kàn ṣàdédé bá Dansiki Dansiki ọ̀ríjìnà wọn ni ah, ẹ̀rí ni ọ̀gán gidi ni kì í ṣe tilẹ̀ kọ́ àbí tilẹ̀ ọ̀ríjìnà tilẹ̀ yìí ni ṣé bẹ́ẹ̀ náà ló kàn ṣàdédé di báyìí àbí ah. kọ́lọ́n tó ṣàmì kí lójú rí. bẹ́ẹ̀ kọ́ o. láàrin ìṣẹ́jú bíi mélòó kan. bẹ́ẹ̀ kọ́ o. ẹjọ́ yé wọn lé. mo ti rí ní ìgbà kan rí tí màá fẹ́ lè ní àwọn tó ń bá mi ṣiṣẹ́ ẹ̀sìn tàjọ wà àwọn ni ẹlẹ́ẹ̀karùn-ún. ọmọ ẹgbẹ́. ọmọ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún àwọn yòókù nǹkan kí ló ṣẹlẹ̀. no oníkálukú ń lọ káàkiri àwọn tó ṣègbéyàwó àwọn tó hmm. ti draft tó ti relocate àwọn tó ti draft oníkálukú ti tẹ̀síwájú sí rere so tóníkálukú changes ìyípadà wọn. kí wàá làwọn nǹkan ìṣẹ̀lẹ̀ tó ah, ṣẹlẹ̀ tó dáa tó dórí àgbà kó dùn. ìyẹn ò ní ìtí ẹ̀ lè gbàgbé ó sọ fún àwọn ọmọ ẹgbẹ́ pa ẹja wá fún ẹ̀yìn rìhásà ó pa fẹ́ ṣe orin kan jáde ńgbà yẹn ah ló dẹ̀ ti gbọ́ fún gbogbo wọn àti jọ ṣe mítìn àti parí ẹ̀ wọ́n ní ọ̀gá ẹ máa lóúnjẹ bọ ẹ máa ṣètò ẹ fọkànbalẹ̀ àgbé gbogbo ẹ̀ wá àfìgbà tó dalẹ̀ ọjọ́ yẹn. ó lè sọ fọmọ ètò òṣèré Ọláyími Kabau Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin number one bó ṣe máa jẹ́ nìyẹn àlejò mi wá ẹ̀tẹ́yìn náà pẹ́ dé mo sọ fún ẹ jẹ́ àjọ máa bẹ̀rẹ̀ ètò yìí ọ̀ oh, ọ̀ oh, ẹ ti pẹ́ jù ẹ mórúkọ àlejò mi ń sìn evangelist Gbẹ́ngà Ṣóyẹmí lórúkọ wọn Ariwo Ayọ̀ lórúkọ tàgé wọn wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀ kẹ́ẹ̀ tó dẹ́ máa lọ wà tútẹ̀ létà ni o bóyá tójú bá mọ́ àbí bákan bákan ìyẹn náà ti pẹ́ jù. abala tó wá kàn wáyé ní abala mi ohun orí ọ̀rọ̀ kí ni tá à ń ṣe ní abala yìí tí a ti ń fi àmì sí àwọn ọ̀rọ̀ Yorùbá tí àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n bá fi ránṣẹ́ nǹkan bá fẹ́ ká fi àmì sí òun náà là á fi àmì sí kí ni àmì orí ọ̀rọ̀ là á fi ń dá àwọn ọ̀rọ̀ Yorùbá mọ̀ torí tá a bá kọ ẹgba tá a kọ ẹgba tá a kọ ẹgba Hmm, àmì orò la mọ̀ pé ẹgbàre ẹgbàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ta ló wà ń bẹ̀ kí ló kọ yín kí ni tí ẹ fẹ́ kálẹ̀ jòmí ọba yín fi àmì sí kẹ̀ ẹ̀já wòwò lọ́wọ́ wa. E. Peters ẹ̀jẹ̀ mi lórúkọ mi apostle of music at the same time doctor of music mú kí àtọ́kùn ètò yìí ètò bá bẹ ètò Ọláyínká Babs àtàbàtúbú ojú òní ti yẹn ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ mi náà ti wá sórí ètò yìí rí ó dẹ̀ dùn gan lọ́jọ́ yẹn àlejò wa ìjọ nítorí ọlọ́run ẹ bá ń fàmì sọ̀rọ̀ yìí ìgbàláyé ẹ̀dá orí jẹ́ ká jayé pẹ́ ẹ fàmì sí àlejò ẹ kú ètò. <laughs> ọ̀rọ̀ délẹ̀ ọ̀gbẹ́ni níyì Peters láti Òṣogbo wọ́n ní kẹ́ ẹ bá wọn fi àmì sí ìgbàláyé ẹ̀dá orí jẹ́ ká jayé pẹ́. ìgbàláyé ẹ̀dá orí jẹ́ ká jayé pẹ́. ẹ fàmì sí. do dodo do ah ẹ má jẹ yin ìbọn níbi tí mo wà. bẹ́ẹ̀ bá yin ọlọ́run ah, ojú ọ̀dọ̀ mi kọ́ lè kọ́ ẹ má jẹ yin <laughs> ah, ẹ má jẹ yin ikú yin ayin ni. tó o bá dọjọ́ mi hmm. ìgbàláyé ẹ̀dá hmm. kórí jẹ́ kájayé pẹ́ hmm. ẹ máa wí tẹ̀lé mi dòdòrè mi dò mí. dòdòrè mi dò mí mímímímí re mímí. mímímí re mímí. mímímímí re mímí. mímímímí re mímí. dòdò re mí dò mí. dòdò re mí dò mí. mímímímí re mímí. mímímímí re mímí. dòdò re mí dò mí. mímímímí re mímí. ó yá dòdò re mí dò mí. mímímímí re mímí. ìgbà ìgbà láyé ẹ̀dá kórí kẹ́kẹ́ gbáyé pẹ́. àwọn pẹ̀lú pẹ́pẹ́ ti ń pẹ́ láṣẹ ọlọ́run ọba mi ọgbẹ́ni níyí pírẹ́s ẹ̀jẹ̀ mi láti ìlú Òṣogbo ọ̀dà ìpá náà ti wá sórí ètò yìí lóòótọ́ ẹ ṣe tẹ bá a dá sí ètò yìí yìí ipá ò ní pín yín àjọ ní àjọṣepọ̀ pẹ́pẹ́pẹ́ hmm? hmm, kò ní bàjẹ́ fún yín tálẹ́nì kejì kí ni tí ẹ fẹ́ kí àlejò mi ó tún fi àmì sí láti bọ̀lẹ̀ tí ń pè. èmi ò sí ní ìyàwó mi láti ìlú àdàbà tútù ọ̀rọ̀ yìí kú fún wa báyìí mo bá lu òun gidi gan nílùú Sokoto ìpín Sokoto bá tiẹ̀ iléeṣẹ́ yín ò ní jóná o gbogbo ìṣiṣẹ́ yín ní nílùú Èkó àwa ń gbádùn Sokoto gan ni ṣe àlejò rẹ bá sọ bá àlejò rẹ wípé ó bá ń fi àmì sí nǹkan tí mo fẹ́ sọ yìí yẹ̀rú ọ̀fìn ọlọ́fà mọ̀jù yẹ̀rú ọ̀fìn ọlọ́fà mọ̀jù ṣeun gan abẹ́rù. ọ̀rọ̀ lẹ́tún gbọ́ yìí o látọ̀dọ̀ bàbá wa ọ̀gbẹ́ni Oseni láti ìlú Sokoto hmm, mo ní nǹkan kan sọ pẹ̀lú bàbá yìí bẹ́ẹ̀ mo ní nǹkan kan sọ wọ́n ní ká ẹ fi àmì sí ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ̀ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ̀. Ah! ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ̀ hmm. ah! ó mà dá máa ka fa kó máa mọ àmì fi sọ̀rọ̀ o ẹ fi àmì sí ìyẹ̀wò ah! òkè ọlọ́fàmọ́jọ. Ah! ẹ má jẹ yin ìbọn ìbọn ah, tí àwọn ọ̀bọ̀n tí mo kó débi yóò dá. Hmm, ẹ sojú hmm. ẹ̀kọ́ ẹgbẹ́ òkú mọ́jọ. èyí sì fẹ́ yìnyín kun ẹ má bínú. ẹ má wulẹ̀ jẹ́ àbùkù lọ́lẹ́ olóró <laughs> ẹ̀ tún mọ̀ ẹ̀ tún jẹ́ nǹkan yín tó bá dọjọ́ mi ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ dòdòmídòmí. Do, do, mi, do, remi do do. ẹ wí do do mi do mi remi remi do do. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí do mi do mi remi do rendo do. mi do mi remi do rendo ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà mọ́jọ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ dòdò mi dò mi. Do, do, mi, do, mi rèmi dòrèdò àrùjù bẹ́ẹ̀ lọ ah. Ah, ṣé ẹ̀ wá ní gbọ̀n kankan ní báyìí. Ah. ọ̀gbẹ́ni Oseni láti ìlú Sokoto hmm, mo rántí pé ẹ ti pè mí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà kò sígbà tí wọn kì í gbàdúrà fún mi lórí ètò inú mi dùn láti rí i pé ẹ bá wa dá sí ètò ní ọ̀sẹ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí ẹ tún wá àyè ẹ bá wa dá sí ètò yìí bàbá mi ipá ò ní pé yín àdúrà tẹ̀ sí ṣe fún wa lórí ètò yìí àtúbọ̀ máa gbà àtúbọ̀ máa múnú yín dùn sí lágbára ọlọ́run àjọ ríra wa pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára ọlọ́run ọ̀gbẹ́ni Oseni láti ìlú Sokoto ẹ ṣé o tálẹ̀ǹkẹta tó wà ń bẹ̀ kí lẹ fẹ́ kí àlejò ó fà mí sí. orúkọ mi ni Matthew Ojúọlápé tí gbogbo èèyàn mọ̀ sí olómọ màtó mo ń sọ̀rọ̀ láti Kọ̀tún Àtàbàtúbú atọ́kùn ètò bàbá ètò à ń gbádùn yín gidi gan lórí ètò yẹn ní kúkúrú ẹ bá mi sọ fún àwọn àlejò kí wọ́n bá mi fi àmì sí orí ọ̀rọ̀ yìí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo ẹ ṣé. ẹ ṣé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu Matthew Ojúọlá pé wọ́n ní kẹ́ ẹ mi sí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo Matthew Ojúọlá pé màtó. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Hmm. kì í ṣe orí ẹja o. aṣọ lẹ̀ wa lẹ̀ do ah no do. kò lè jẹ́ do. kí wàá ló. torí dodo ti ń wà látàárọ̀ kó má jẹ́ pé ilé ò ní jẹ́ do mọ́ kó má jẹ́ pé mo ti ń láìkì dòdò jù. Hmm. òun ló jẹ́ máa pe do do. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. orí ọ̀kẹ́rẹ́ kòkó